بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين 是。 الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا, فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يصفون وإذ استسقى موسى لقومه واشربوا من رزق الله ولا تعثروا في الأرض مفسدين وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك فادع لنا ربك يؤمن وبصلها وكفائها وقومها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله tẹ̀síwájú pẹ̀lú àlàyé tí Allah subhanahu wa ta'ala sí fún wa nípa àwọn ọmọdé ìsọ̀rí nípa àwọn ìrù ní àtàwọn ìsọ́rọ̀ àwọn jù àtàwọn christian gbogbo àwọn àlàyé lẹ́yìn tí Allah subhanahu wa ta'ala sí fún wa yìí anábì sallallahu alaihi wasallam ọ̀ká sí àwọn orílẹ̀ anábì ò mọ̀ nípa ibi bẹ nínú àtàwọn àti àlèjì tẹ́lẹ̀ àmọ́ látara wípé àti àtàwọn àti al-Injil àti al-Qur'an gbogbo ẹ̀ pátápátá látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala wa ọba tó dá fún wa. eléyìí nínú àwọn nǹkan tó tún fi múlẹ̀ fún wa títún kan nípa pé al-Qur'an látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala wa tí o bá ti bẹ́ẹ̀ ni ìṣẹ̀lú ṣẹlẹ̀ sí àti Musa àtàwọn ọmọ ìjọ rẹ̀ láti di àìmọye ọgọ́rùn-ún ọdún sẹ́yìn ìṣẹ̀lẹ̀ sí wọn. láti bí wọn láti bí òrìn lórí ìlànà wọn tí kùránì wá ń gbé gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ yìí wá tí ó sì yapa sí tó wà nínú tí àwọn tí wọ́n rí ẹ̀já bẹ́ẹ̀. tó eléyìí náà nínú àwọn nǹkan tí ó yẹ kí ó fi múlẹ̀ fáwọn bàbá yìí sọ yìí ta ni pé alukur'an Allah subhanahu wa ta'ala ni wọ́n yẹ kí wọ́n tàkàrà rẹ̀ kọ́tẹ̀ látọ̀rí sallallahu alaihi wasallam pé òjíṣẹ́ Allah subhanahu wa ta'ala ni. àwọn àti wọn wọ́n tẹ̀lé àtàbí sallallahu alaihi wasallam tí wọ́n ní gbogbo ìdí àwọn bá nínú síra àwọn àwọn òní tẹ̀lé wọ́n wá yí gbogbo àwọn kan yí padà torí ẹnu síra àwọn pé àtẹ́bí bọ́ sallallahu alaihi wasallam níbẹ̀ ẹnu síra àwọn pé àtẹ́bí yóò jẹ́ àtẹ́bí ìgbẹ̀yìn kẹ́bà ti sàlàyé fúnra síwájú so Allah subhanahu wa ta'ala ní wá ń sọ gbogbo àwọn orí tó ti ṣe fáwọn bàní Isra'il àmọ́ tó ń dúró rí sí pọ̀ tó wọ́n sàìmọ́ orí gbogbo وإذ قلنا ادخلوا هذه القرية فاطلوا منها حيث شئتم رغدا الله سبحانه وتعالى ني ẹrántí ẹ̀yọ́mọ̀ bá ní ìsọ̀rọ̀ <clears throat> yìí tó lùkọ̀rìyà ìgbẹ́ ẹwọ́nú ìlú yìí fákùlù minha haythu shi'tum rọ́bàdà kẹwàá máa jẹ nínú ìlú yìí gbogbo tó bá wù yìí gbogbo nínú àwọn èso nínú àwọn orúkú tó wà ẹ máa jẹ ẹ máa gbádùn kò sí kankan tá a yọ ọ́lẹ̀ fún yín pé kẹ́ ẹ má jẹ bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala ní ẹ rántí orí yìí bàtà sórí fún yín. Allah subhanahu wa ta'ala wá ní wadkhulu al-baba sujada àmọ́ ìlú tá a tí ó ṣe kí ni lẹ́ni tí ó fèrè kalẹ̀ ni àwọn onímọ̀ nípa tafsir ọ̀nà méjì ni wọ́n pín sí nípa gbólóhùn sùjàdá yìí ìpé torí àáyà yìí sọ pé ìṣesí tẹ́ bá wọ inú ìlú a sọ yìí òun náà ní pé kẹ́ wà níṣe sí ẹni tó fi balẹ̀ òun náà ló bá tó pé ọ̀pọ̀ náà àwọn onítafsírù sọ pé kò rọrùn kéèyàn máa rìn kọjá ẹni so òun náà ló bá tó pé nínú a rí àwọn tí wọ́n sọ pé wọ́n ti rú bá àgbà sójú àdáni ìtumọ̀ ìpè ẹwọ ojú ọ̀nà yìí o lẹ́ni tí ó tẹ́ kọ̀kọ̀rọ̀ a rí àwọn oníjẹ́ sí ìtọ́ta pé wọ́n ti rú bá àbá ayé sójú àdáni ayé mùnàní pé ẹwọ ọlẹ̀ lẹ́ni tí ó tẹ́ yàní ẹsẹ̀ rí onílà ìtàkàbẹ̀ wọlé bẹ̀rẹ̀ so eléyìí àkúrò àwọn oníjẹ́ sí ìtọ́ wọn ní ojú ọ̀nà tó gbà wọlé yìí ìpè bí ojú ọ̀nà ẹsẹ̀ ojú ọ̀nà tó kéré ni ó kúrú tó yẹ pé èèyàn lè dúró kó kọjá ju ojú ọ̀nà yìí Allah wa ta'ala ní tẹ́ bá wá fẹ́ wọ ọlé bẹ̀ wọn ní sọ̀rọ̀ ìlà ní tẹ́ bá wá fẹ́ wọlé o ẹsẹ̀ kọ̀kọ̀rọ̀ wọlé ibi làwọn onímọ̀ ti yọ ìtumọ̀ pé tá a bá sọ pé sájàdà nínú nínú ṣáírù àti nínú èdè lábáwá a sì máa túmọ̀ kéèyàn ó kú a sì túmọ̀ túmọ̀ kéèyàn ó fi orí kalẹ̀ gbogbo ẹ̀ láti wọ́n túmọ̀ sájàdà nítorí pé wọ́n ní gbólóhùn sájàdà yìí ìpele ìpele ni ó bẹ̀rẹ̀ láti nígbà tẹ́yìn bá ti tẹ ọ̀rọ̀ báyìí tẹ́wẹ́ lọ díẹ̀ díẹ̀ báyìí tẹ́ bá ti tẹ̀ díẹ̀ báyìí ó ti di ìhànà pinnu sájàdá náà ló wà tẹ́ bá mi lè ṣe tẹ̀bi tẹ́ tẹ̀bi dára inú ìlà yìí tẹ́ bọ́ lẹ́kún báyìí ó ti di lọ́kà á lára sùjúdù náà ló wà tẹ́ bá mi délẹ̀ yẹ́nyá tẹ́ bá bẹ̀rẹ̀ yẹ́nyá òun náà ni wá ti kíni wá ní káyà sùjúdù òun náà ni ìparí gbogbo tẹ́yẹ̀ tó ti sùjúdù. sọ Allah subhanahu wa ta'ala wá sọ fún àwọn bàbá ní ìsọ̀rọ̀ yìí ọ̀nà tá sójàdà nì lẹ́ni tí ó ṣe kíni lẹ́ni tí ó tẹ́ kọ̀kọ̀rọ̀ wọlé pàtẹ́ bá fẹ́ wọlé bẹ́ẹ̀ la tún lápá kan mí inú àwọn ẹ̀jẹ̀ sí ni wọ́n sọ pé àhálù yìí nígbà sọ yìí kì í ṣe pé tán wọlé lẹ́ni ẹ̀wà lọ́lẹ̀ forí balẹ̀ fún àwọn ọ̀sán àti ọ̀gá ara lẹ́ni tí ó kù dúró rẹ̀ fún ti orí lálá tó ṣe fún yìí tó sí ìlú ìfún yìí lẹ́yìn ìgbà tẹ́ẹ̀ tí ń rìn káàkiri bí ogójì ọdún ẹ̀ tí ń rìn káàkiri ṣe pé kò sí ilé kankan tẹ́ ń gbé kò sóúnjẹ kankan tẹ́ ń jẹ so látara bẹ́ẹ̀ náà Allah subhanahu wa ta'ala ní kí ẹ̀sùn yóò kó máa ṣe kíni kó máa sí ìbò yìí kó máa dáàbò yìí látara bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala ní ó dá ẹ máa jẹ al-mannu was-salwa àtàlà ẹ̀kúnra aláàánú eléyìí náà Allah subhanahu wa ta'ala ṣe ní ọ̀dà fún wọn. pété wípé wọ́n ní àwọn bàtẹ́kà yìí al Allah subhanahu wa ta'ala ṣe fún tó lóyìn yìí wípé ojoojúmọ́ ni wọ́n máa lọ lé mu tí wọ́n lò bẹ́ẹ̀ tá ṣe kàrà tó tó bá fi díjọ́ kẹgbà yóò sì bàjẹ́ lára ọ̀rọ̀ tí ọ̀gá sùn hàn wọ́n tààrà fún wọn ó fẹ́ẹ̀ṣì ni wọ́n lọ lè gbà hàn wọ́n tààrà wá ní ẹwọ́ ojú ọ̀nà yìí ó sún jàdà nù lẹ́jọ́ sì ni yóò tẹ́ kọ̀kọ̀rọ̀ wọlé bàjẹ́ bà wọlé. ọwọ́ ni wàkúùlù ṣètọ́tún nàfìlákún kàtọ̀yà àwọn kan tààrà ń tẹ́bá ti wá wọlé o wàkúùlù ṣètọ́ àwọn ẹwà sọ yí pé kí ni pé ẹ máa sọ ربنا اغفر لنا ذنوبنا أو عند تفسير تقول حطة هنا بمعنى قولوا مغفرة يعني قولوا نستغفر إلى ربنا ẹ sọ wípé a wá àforíjì lọ sí ọ̀dọ̀ ọba tó dá wa abdullahi ibn abbas ó ní ìtumọ̀ ìtọ̀ múná ìtumọ̀ ìtàn ní pé màfẹ́ ọ̀tán ayé ìsẹ́fìrù ìtumọ̀ náà ní pé wá tọrọ àforíjì lẹ́gbàtẹ́ bá ti wọ ibi tí a ní kẹ wọ̀ yìí tán

وقولوا حطة نغفر لكم خطاياكم jawabu yẹn ló túmọ̀ fún ìtumọ̀ ìtọ̀ ìtumọ̀ náà ní pé ẹ tọrọ àforíjì ìjọba ti wá tọrọ àforíjì yóò lágòfèrè lákún kàtàyàkùn àforí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ ti ṣe àfihàn yìí ẹgbẹ́ àwọn bàní sọ èyí fún òlé sí láì wọ́n ní agbègbè kan òun náà ní yàtọ̀ àti àwọn lẹ́yìn iṣẹ́ àwọn bàní sọ èyí àtàwọn àlùmọ̀ náà sọ̀rọ̀ àwọn àlẹ́ àwọn ìlú náà sọ̀lá wa ẹ̀rọ sọ́lá ń ní pé àkọ́kọ́ náà ní màá níbi làwọn sọ̀há àwọn sọ̀há ní wọ́n tààlà sí ẹ̀wọ̀n ọ̀rọ̀ fáà níbi débi pé wọ́n máa wọ àwọn ìjọ àtàkì sọ̀lá wa ẹ̀rọ sọ́lá bẹ́ẹ̀ bá pàdé orí wọn kọ́lá kò ní mìíràn. àwọn sọ̀há ní wọ́n tààlà ó fi ìfẹ́ ànábì ó fi ìmánì sí wọn lẹ́bi òun náà lọ́lọ́ sọ̀há ń tọ́ka olóko tí pè wọn àmọ́ ní wọ́n fẹ́ tọ́ka sáwa yóò pè wá ní àlẹ́bí náà nígbàgbọ́ sí ó pọ̀ ju táwọn nígbàgbọ́ sí wọn àwọn zèdìyà táwa nígbàgbọ́ sí wọ́n dá àwọn náà tún kó sínú táwa nígbàgbọ́ sí àwọn àwọn ìjọ àwọn bàní sọ èyí àwọn tún nígbàgbọ́ sí ànábì Musa tí ọwọ́ sùn máa lọ́dọ̀ ara rẹ̀ sí wọn kọjá láti bí wọn nítorí pé ìkẹ́sọ́ tí máa àbá nàbì gbégbé tá a nígbàgbọ́ sí pọ̀ gan ni Allah subhanahu wa ta'ala sọ wá ní àlùkò mìíràn àwọn àfijẹ́ kìnnì àfijẹ́ mọ́mìnì tàbá wo táwa nígbàgbọ́ sí ìdílé láti ní ìwòye sí àwọn táwọn nígbàgbọ́ sí àdúgbò fún àkọlù sí ọ̀rọ̀ náà ló pàṣẹ pé kíni bí àyàn bá dé bí àti àwọn bá dé súnmọ́ sí òun ní téèyàn máa gbàgbọ́ òun yóò dín òun náà yóò máa pọ̀ sí nítorí báyìí àwa ní ti tàbá tó kọ́ bí àwa táwọn sọ̀hábà ní táwa tó nígbàgbọ́ sí púpọ̀ ìtàwọn sọ̀hábà lọ lẹ́yìn tí mánìyàn bá dúró dáadáa tó bá nígbàgbọ́ dáadáa lórí àwọn sọ̀hábà ní nígbà táwọn tàbí tó súnmọ́ ní wọ́n ti kojú lánàbí sallallahu alaihi wasallam ó tún ṣe kíni ó tún kún ó tún kó agbára ó tún kó yàní agbára báyìí nígbàgbọ́ wa ó yẹ kí ìbọ̀tẹ̀kì kó tètè yá nígbà tí lánàbí ní pè wá àmọ́ àwọn ẹni tí ara dàbí alákọ̀ọ́lẹ̀ rẹ̀ so àwọn ará wọn ta ní gbẹgbẹ láti apá ara dàbí ní báyìí àwọn torí ẹ̀ wọ́n ti kíni wọ́n láwọn ti ẹ̀gbá dàbí gbọ́ wọ́n ní àkúrí ìgbèlè tí láàrín lẹ́yìn tó sọ pé so ìbẹ́ náà àwọn tán pàpẹ́ mọ́ra ìsìn náà tó lè wíkí ni wọ́n máa ń takọ àwọn tó rìn lẹ́nu súnà lẹ́yìn sọ̀lá wa àlẹ́ ọ̀sẹ́lá pẹ̀lú oṣù jà yí pé ṣe rà nẹ́bì ṣe bá ní ṣe bá ní bá níbi tí máa ń ṣe múra ní tó bá nẹ́bì bá nẹ́bì ṣe ìrísí ànẹ́bì wọ́n ní tó rà ànẹ́bì so eléyìí ti báyìí àti àwọn tá a bá wá ń gbà kọ́lẹ̀ tá a rí tó lálàáfíà àti akó sínú àwọn tó jẹ́ pé nígbàgbọ́ wa àwọn nǹkan tá a bá ń ka àwọn item tẹ́yàn nígbàgbọ́ sí ìwà tó pọ̀ nípa àwọn sọ̀hábà rẹ̀ so eléyìí lọ́wọ́ subhanahu wa ta'ala fi máa ṣe kíni ni mo fi tọ́ka wá sí pé yá àríwá tẹ̀lé ní àmánù àwa lọ wọ àwọn bàdé sọ yìí àti tí Allah subhanahu wa ta'ala ti fáwọn àlùmọ́ àjẹ́bì ìpè báwo ti bá níbi láyé yìí tó bá ti gbàgbé ìṣúgbà ìwọ̀n àbàdé sọ yìí láti kó ìyàwó gan-an nítorí pé wọ́n rà níbi yorùbá yìí wọ́n ti tún bá bà wọ́n rà níbi musa pé àrẹ́bíjà lọ sùn àwọn ọ̀tá aláàrùn ti wà ní wọ́n ti tún bá sàrí àkíyàn tó bá ní ẹsẹ̀ lẹ́yìn wọ́n ní kíló tóbi ní àṣẹ ẹ̀yìn àwọn sẹ́ni ká ṣe lẹ́yìn òsì ní àṣẹ lẹ́yìn wọ́n tún máa lọ ànábì wọn ní fún àwọn sùhánù wọ́tà àwọn olè kan fún wọn látara pé kíni látara pé kọ́wà àti kọ̀míṣì wọn látara pé kọ́wà àti kí wọ́n ní ìgbàgbọ́ ìgbà ànábì tí Allah subhanahu wa ta'ala ní síwá yìí òdodo ni látọ̀rọ̀ ìlú síwá inú ẹ̀ náà ni àbúté pé láàárọ̀ láàárọ̀ báyìí dé má ti débi jígi báyìí ó sì máa fi ní ẹ̀bí oyin ẹyẹ àtàlùwà ẹyẹ yìí Allah subhanahu wa ta'ala wá ṣe fún ọlọ́pọ̀ ya ju ṣe pé wọn ní láti ṣe wàhálà ẹyẹ tí kìí àmọ́ síbẹ̀síbẹ̀ náà bí ṣe mú àyà kan wá fún ọ lọ́wọ́ mú àyà kan wá fún àbí wá fún báyìí dé ọkàn ó ìtumọ̀ ìlú gbogbo sí so ah, Allah subhanahu wa ta'ala sọ pé a fèrè ẹ̀sẹ̀ yìí nìyí tẹ́ bá ti bá ti ní tí ó tẹ̀ pọ̀rọ̀pọ̀rọ̀ bá ti wá wọlé tán wọ̀kú ló ṣe tọ̀tún lákùnrin lákùnrin kàtọ̀ ya kù ẹ máa wá tọrọ àforíjì pé ìrọ̀ Allah subhanahu wa ta'ala oríjì wá wò ẹ máa tọrọ àforíjì tẹ́ bá ti wá lẹ́yìn lákùnrin lákùnrin kàtọ̀ ya kù á forí tẹ́yìn tẹ́ ẹsẹ̀ á fèrè rẹ̀ jìyìn wàsànàdídù mọ̀sílì ẹni tó bá ti wá ti dáadáa ní yàrá ẹni tó bá tẹ̀lé gba ọmọ kátà sọ yìí o á kún fún ọlẹ́sàn àdìgbélé nínú ìbàdí sọ yìí ẹni tó bá ti tá lẹ́sẹ̀ tó ti ó jẹ á kún ní ẹ̀sán tó ti kí ni tí ó tún jẹ́ dọ́bù ẹ̀sán tó yẹ kó gbà. Allah subhanahu wa sọ pé bàbá dàda lẹ́rìí nà tọ́ra wọn wọn. àmọ́ ẹ̀ta àtúnkún àtẹ́ta pa wọ́n tẹ́lá yíò wọ́n change ẹ̀ wọ́n ṣe fẹ́nu wọn wọ́n ṣe pé a ní tẹ̀lé a wọlé bẹ̀sì ní a wọlé lóòótọ́ àmọ́ a ní tẹ̀lé a ní tẹ̀lé o so eléyìí ara àwọn àpẹẹrẹ pé àwọn bàdí ìsọ̀rọ̀ yìí wọ́n ní ìgbéraga ìdánimí ọba ní kí wọ́n ṣe wọ́n rú pé a ṣe lóòótọ́ o àmọ́ wọ́n ṣe lọ́nà tí ó jọ pé kìí ṣe wọ́n la so eléyìí nínú àwọn òyìn àwọn bàní Israel ní pé wọ́n máa ní ìgbéra ànábìkí àwọn sọ̀rọ̀ àwọn ará tí wọ́n kò ní kékeré wò pé ìwọ yóò máa pa wá láṣẹ wọn ò ní fojú pé Allah subhanahu wa ta'ala òun ló rán wọn ò ní fojú eléyìí wò so bàbá jẹ́ àlẹ́rí náà lọ́la mọ̀ ọ́lá ń gbéra lẹ́nu kí nàlá kù a ti wọ́n ṣe nínú àwọn bàní Israel wọ́n wá kéèjì ọ̀rọ̀ yìí gbogbo àwọn tá a ní kí wọ́n ṣe yìí wọ́n yí padà fàánzàlá alàjẹ̀rí na zọ́là mú ríṣà mínà sàmá ibi máa ká ń bẹ̀rẹ̀ sùkúrù. Allah subhanahu wa ta'ala ní àwa ìyàkálẹ̀. ẹ̀ ń rí jùsù níyà yìí ibẹ̀ náà wọ́n ní tafsir wọ́n ní túmọ̀ ẹ̀ náà ní pé al-'arab bẹ́ẹ̀ ni àwọn míì bẹ́ẹ̀ ni wọ́n tọ́tọ́ pé al-ghadab ipe ìbínú ni ìbínú Allah subhanahu wa ta'ala. ibẹ̀ náà wọ́n ní tafsir pé wọ́n sọ pé à ń tá àgbàlérò pẹ̀lú rí jùsù yìí òun náà ni eríṣiríṣi àárẹ̀ tí máa ń ṣèyàn ìpè wọ́n mú eléyìí wá látara hadith Nabi sallallahu Alaihi Wasallam sallam kan tí Nabi sallallahu Alaihi Wasallam sallam sọ̀rọ̀ nípa àtọ̀rí nípa àjàkálẹ̀ àrùn ní máa tẹ̀lé táwọn máa ń pè ní gbóná pé anabi sallallahu Alaihi Wasallam sallam ó ní gbogbo àwọn eléyìí ó ní ìyá subhanahu wa ta'ala ìyá kan tó sọ̀kalẹ̀ báwọn tó kọjá lọ gẹ́gẹ́ náà ni àlùwájà ara yóò tá a máa rí wọn káàró máa wòyàn àbúrò Ah, Allah subhanahu wa ta'ala anam sallallahu alaihi wasallam ni rizun uziba bihi ah, ba'dul umami qablakum ìyà kan tó yẹ Allah subhanahu wa ta'ala ó fi jẹ àwọn sansan ti kọjá náà ló mà náà ló tẹ̀sán àwọn àlùmọ̀ àtẹ́bí yóò gbogbo ẹni wọn ní ìrora yìí anam sallallahu alaihi ni yóò máa pa ẹ̀sẹ̀ rẹ̀ fún wa nìyí torí pé àwọn òdìláàbẹ̀ àmọ́ àwọn sùhánù ọ̀la láti tẹ́kẹ́ni wọ́n fẹ́ máa fi pa ẹ̀ṣẹ̀ tiwa lẹ́nu òun náà ló pàṣẹ pé inú làlà nàbí sallallahu alaihi wasallam tẹ́yìn bá lọ tọ̀húrù insha Allah ìgbà àmọ́ kò sí sí ọ̀nà ẹ̀bí wa kò sí wàhálà fún ọ tọ̀húrù insha Allah ìdí ń sọ ààrẹ ti sọ yìí o yóò jẹ́ tí Allah subhanahu wa ta'ala ọmọ kí ni nǹkan tí wọ́n yí padà tí Allah subhanahu wa ta'ala sọ bí i pé wa badala alladhina zalamu qawlan ghayra alladhi qila lahum Allah subhanahu wa ta'ala ní kí wọ́n wọlé lẹ́ni tí wọ́n ti gíní lẹ́ni tí wọ́n tẹ́ kọ̀kọ̀rọ̀ báyìí wọlé fàdáfàlù yẹsàfúnà ala àtàhìm àwọn wá ti gíní tẹ́kọ̀ wọ́n ní kó tẹ̀ báyìí ni wọ́n wá jòkó kẹ́ẹ̀tẹ̀ gbọ́dọ̀ ẹ̀rí yíò gbọ́dọ̀ tó kí ni kò gbọ́dọ̀ wà lé ní lókè báyìí ẹ̀ gbọ́dọ̀ sí ní mákè báyìí tẹ́ fi wọlé ẹ̀tẹ̀ kọ̀kọ̀rọ̀ wọlé ni nígbà tí wọ́n wọlé wọ́n wá jòkó ẹ̀tẹ̀ bá fi yẹsàfúnà ala àtàyè wọ́n wá tẹ́kí ni wọ́n wá fi diwọ́ wọ́n wá fi diwọ́ láti wọlé tí wọ́n lọ́nà àwọn ní tafsir wípé ìtumọ̀ fọ́dùkùn bàbá sùn jàdá ipe ẹ wọlé lẹ́jọ́ tẹ́ kọ̀kọ̀rọ̀ pé ìtumọ̀ rẹ̀ ni sàgbàgbà àwọn kan ní ẹgbàtẹ́ bá wọlé tán ẹ lè fi balẹ̀ but àdídé yìí àdídó sí lára bí àní tí ó wà nínú sọ̀yìn kò fún ìpè àwọn wọ̀nyí yàrá tán nìkan wọlé wọ́n chéǹjì ní tí Allah subhanahu wa ta'ala nìkan ṣe nígbà tí wọ́n débẹ̀ tán wọ́n bá jòkó lẹ̀ wọ́n á fi bí wọ́ ẹ dákun ẹ wò ó kí wọ́n fi bí wọ́ àti kí wọ́n tẹ̀ fọ̀rọ̀ báyìí wọ́n wá sí ni wọ́n wá gbé ìnira àwọn mára kí wọ́n wá lẹ́nu sí wọ́n á mọ̀ fi bí wọ́ báyìí ẹ rí pé kí ni yóò níyànlá àmọ́ nítorí pé àwọn tàbí àṣìwé mu wọn lórí pé kí ni àní tẹ̀lé tó sọ a ní gba ọ̀nà tó gbà nígbà ṣe á sì wá ṣe wà ní wọ́n á ṣe bẹ́ẹ̀ wọ́n á wọlé wọ́n á wọlé. tó eléyìí náà ní síláyì ẹ máa rí nínú àwọn ẹlòmíì náà níbi súnà nàbì sallallahu alaihi wasallam nǹkan tó bá jẹ́ súnà nàbì sallallahu alaihi wasallam òun náà ní ìpìlẹ̀ táwọn yóò rí lẹ́yìn àmọ́ ọ̀nà tó wá ṣe kí ni wà àwọn ta ni àwọn bàbá ìsọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam ó mú àwọn àgbáàrò wá fún wa pé tàbá kí n tán kàtí àwọn àgbáàrò tá máa ṣe anabi ló mú ìpìlẹ̀ àwọn àgbáàrò wá fún wa àwọn kó tó wá ronú pé àgbàtà náà ní mú wá fún wa yìí o àmọ̀ sí lóòótọ́ o àmọ́ táwọn ó bá ṣe àjọ máa wí lápapọ̀ ń jẹ̀mọ́ ẹ̀rí lóhùn kan náà so eléyìí náà yín túmọ̀ pé kíni yín túmọ̀ yìí pé èèyàn jẹ́ di àṣẹ ànábì sallallahu alaihi wasallam tó mú wá fún wa ni ó ní bá ànábì ṣe ń ṣe ó ní bó ti pa aláṣẹ ká máa ṣe bóòlà ó ṣe wá ànábì sallallahu alaihi wasallam àtàwọn sàhábà ànábì kọ́ wa bá ti máa sàtàlá fún un ní ìbámu pẹ̀lú béèrè táwọn sàbí ànábì béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam pé àfihàyà Qur'an àti rí nínú àtàhíyàtò lílá àti mabá àti ma sálámà sálámà ní sallallahu alaihi wasallam ní assalamu alayka ayyuha nabi wa rahmatullahi wa barakatuh bó láti wá ma sàtàlátù fún àti mabá àti ma sàlám kó láti wá ma sàlátù anabi wa kọ́ wọn pé وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أنا بيوافق على الصحابة bàtà àwọn sàbí wá bèèrè ọ̀rọ̀ yóò ànábì sallallahu alaihi wasallam ànábì kọ́kọ́ dákẹ́ lọ ó wá ṣe bí ànábì wá ní talẹ́ni tó bèèrè bèèrè lọ́sàn ànábì wá kà fún un àwọn onímọ̀ ayọ̀ ẹ̀rí jáde bíi pé àsàlátù yìí wáhàyù kìí ṣe standard ànábì fún aláṣẹ àbí tó rẹ sí pé bóòdì ó ṣe rí ni kánàbì tó wá fún wa eléyìí ní tí wọn fi àsàlátù àgbọ̀dọ̀ mọ́ sí fún ànábì sallallahu alaihi wasallam òun náà ni àsàlátù

àwọn ọmọ tuntun alálẹ́ ẹjọ́ jimá kò sí kankan tó jọba ìlọ́dọ̀ àwọn sàábẹ́ ẹ wò ní sí àwọn alásàlátù gbólóhùn àsàlátù ní sí gbọ́wọ́ sí mú wọn mú rẹ́sì òun ò wá gbogbo tó wá kù ní láti gbé tọ̀ kó láṣẹ àsòwò láṣẹ ìgbẹ́ mo wá kú ìwọ̀n àwọn amú ti wọn lọ́tọ̀ nítorí kíni nítorí ìfẹ́ rú nítorí kíni nítorí tí wọ́n fẹ́ jẹ kan síbi kan ní Israel àwọn ń jẹ eh, jambat àwọn là ń jẹ jack jack gbogbo èsìsì wọn náà ló mọ̀ fúnra wọn ló kọ̀ so eléyìí ti báyìí àdínú àwọn Yahudi ni ipe kí òjíṣẹ́ òun kankan wá fún wa ká má wàá fẹ́ apply ní hundred percent bó ti ṣe mú wa ká fẹ́ sọ pé á àwa ló fi làákà ìdí wa á sì fi kún so gbogbo àwọn tó ti bá ti ṣe eléyìí nínú àwọn nǹkan tí wọ́n fún nínú àwọn Yahudi ni nínú àwọn bàbá ní Israeli ni so irú eléyìí ti báyìí àwọn ọmọ yóò máa wá ní ẹni tí wọ́n sàlásù náà là ń ṣe ṣe wọ́n tún ní amọ́sàsàlásù bá nẹ́bí máa sẹ́ni tó ní amúsà láti bá níbi náà láti bá níbi sọ̀lá wa ní sọ́lá kó ti lọ́lá tó ṣe pé àníbi sọ̀lá wa ní sọ́lá ní ẹni tó bá lẹ́ẹ̀kan Allah subhanahu wa ta'ala ti mẹ́wàá rọ́pò fún tí ẹ bá ti àbá tó bá níbi lẹ́ẹ̀kan yóò ti mẹ́wàá rọ́pò fún. àmọ́ ti dé wá wà pàlà àwọn kan wọ́n á gbé àwọn sàlátù kan yé ṣíṣì àwọn ìjọpọ̀ kan wọ́n wá mú àsàlátù tiwọn wọ́n àwọn ti àwọn tìjàníyà àwọn ní àsàlátù wọn náà pè ní sàlátù ìfáàtì àwọn kan tẹ̀lé tí wọ́n dá sàlátù kalẹ̀ wọ́n pè ní sàlátù nàríyà àwọn kan ní sàlátù kan bẹ wọ́n pè ní sàlátà tún nàìjíríà gbogbo àwọn kan ni wọ́n rọ gbogbo àwọn ilé ìrísìírísìí tó jẹ́ pé pàtó wọn wá rọ tán wọ́n wá gbé ọlá fún àwọn àsàlátù yẹn tó jẹ́ ti wá rí ọlá àwọn ànábìwò ni wọ́n rántẹ́ sí wọn malaika olówó wà ní wàá fún ẹni tó mú wá tó mú wá fún pé ọlá ti bẹ̀rẹ̀ sọ̀rọ̀ lè ní ànábì ló mú pilẹ̀ wá fún wa tó ìpìlẹ̀ yìí o àwa ànábì tó mú pilẹ̀ wá fún wa kò wá mú pilẹ̀ wá lásán láì sàlàyé rẹ̀ fún wa ó sàlàyé rẹ̀ káwọn sọ̀hárà so ibi ewu tó wà ń bẹ́ẹ̀ pé káwọn máa gbà kálàdà ayélujára ànábì sallallahu alaihi wasallam ó ní káàdùn wọn mú jẹ lọ́dọ̀ ewu tó wà ilá òdò wa lónìí ẹlòmíì ní síláyìí ó bọ́lá fún sàlátì pàtì ó bọ́lá fún lórí látara tó gbọ́ lẹ́nu ahmed tijani tó ń sọ pé ahmed tijani sọ ìyàrá ìgbà ní pé sàlátù fún àti tẹ́bá kálẹ̀ ọ̀kan ó lọ láti tẹ́bá ka kùránì lọ sí thousand times sàlátù fún àti ọ̀kan. اللهم صل على سيدنا ولد بعد ما ولد وعلى خاتم ما سبق ناصر الحق بالحق والهادي الى صراطك المستقيم وعلى اله حق قدره ومقداره العظيم. تقول لك انا وفي سجدك. وأنا بوزي كاو نسيباي tó bá wá ń kà á pẹ̀lú àkídà yẹn ó lọ́lá ju kùránì tó ti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ àbí tó ti parí ẹ̀ lọ́sìn.

wákàtí márùn-ún yóò ìlàlá márùn-ún márùn-ún mélòó láàyọ nínú ọgọ́rùn-ún ayọ̀ márùn-ún ogún nínú ọgọ́rùn-ún márùn-ún kí ajẹ́pẹ́ ẹni tó bá ti kàtà láti bá dé ẹyọ ọ̀kan ní ìrún 20 days lẹ́nu tó kàmà lè sí wọ́n bá gbàgbọ́ àbá ìdéré máa fi ọmọ àrùn ẹ̀dí àti ọkọ̀ bá tiẹ̀ lọ ní nítorí pé kí ni a máa ti á sọ fún pé tó o bá kàtà láti bá tiẹ̀ yọ̀ kan ẹ̀ ó ju kó o ṣe kí ni ó ju ìrún lọ nígbà ọgọ́rùn-ún ẹ wá wò nísìnyí ibo ni wàá ti wọlé ewu ti ṣẹlẹ̀ ibi àṣà látù ànábì masalatu wa fa tí bá sì masalatu ànábì lọ fara ààrẹ nìkan ní sọ ní wọn pé yọtọ̀ ti masalatu fa sí òun náà ló máa ń kà lé ìwọ masalatu masalatu wa nìyà. sùhánì pé ipò bàtà bá ti fẹ́ máa ó bàtà bá ti fẹ́ máa máa yí nǹkan tí ànábì bá mú wa fún wa tábà ti fẹ́ máa láyọ̀ ọpọlọ wa sí a máa sọ ọnù a ti máa bẹ̀yàn. ẹ̀wọ̀n ti wá sí amúlẹ̀ ti jáde sọ̀rọ̀ níṣìlá yìí máa ń sọ àwọn èèyàn níṣìlá gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn níṣìlá yìí wọ́n náà ti sọ àwọn ìbá ti gẹ̀ẹ́ níṣìlá yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti sọ ọ́ di bí ìgbà tó pé bí kùránì náà ni bí wàtí wà ní kùránì àwọn àjáǹdì sọ ó ní sàlátù bá ti kó ṣe wà wọn ẹ gbọ́dọ̀ ládì ọkàn pé ara kùránì náà ló wà wọ́n tó bá ní mú àjọ sàlátù bá ti ò ní jẹ́ mọ́ orí ṣiṣẹ́ mọ́ tó bá ládì ọkàn pé sàlátù bá ti yóò ara kùránì náà ló wà ìwọ́n tó bá ní ìgbàgbọ́ pé sàlátù bá ti bá kẹ́ ọ̀kan ó ṣe é débi ẹ̀ka kùránì sí tàlọ́tà tó bá kà á kò ní jẹ́ mọ́ gbogbo àwọn eléyìí náà ló wà nínú àkọọ́lẹ̀ nínú àwọn tíra àwọn tí wọ́n sọ gbogbo àwọn ilé ìkàlẹ̀ sílẹ̀ sórí eléyìí ní ti láyìí mo wá lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wá dìbò láwùjọ òun náà làwọn èèyàn wá wá ti kékeré kan wáyé lọ́yà wá jẹ́ sọ́láàdù fáàtì so ẹni tí yóò bá mọ ìsìláàmù tẹ́lẹ̀ gan tí yóò mọ kùránì kà tẹ́lẹ̀ yóò rò pé sùúrù àkànní jẹ́ sọ́láàdù fáàtì náà kùránì ẹ̀sìn láti tí màá gbé àgbélẹ̀ a ti lọ òun náà ni pé ìwà bá sọ fún pé a ṣe a ṣe ètò àpò òun náà ní mutá àbáyé sọ ilà nígbà tó ní ká wọ Baitul Maqdis bí tí wọ́n ní ká wọ òun náà ní Jerusalem Baitul Maqdis ẹ wọ Baitul Maqdis ẹ wọ bẹ̀ tó tẹ́ bá wọ Baitul Maqdis yìí inú tí àwọn sọ̀rọ̀ àwọn ará kẹrọ lè ṣe bẹ́ẹ̀ pé àwọn kèfèrè tó wà bẹ́ẹ̀ ń tẹ́ bá bẹ́ẹ̀ ẹ bá ẹ bá wọn jagun ẹ lé ni pé wọ́n kọ́kọ́ wọ bẹ̀ lọ́nà tí ó yẹ tí wọ́n gbà wọ bẹ̀ kó tẹ̀ láti ànábì wọn nígbà tó wọ́n wọ bẹ̀ wọn wá jagun tí Allah subhanahu wa ta'ala tó pa wọ́n láti ẹ̀kọ́ sí kíni kí wọ́n so eléyìí wọ́n subhanahu wa ta'ala tó wá pé ọba jala alladhina zalamu qawlan ghayra alladhi qila lahum ọ̀rọ̀ tá a ní tí wọ́n ti kó ṣe wọ́n ṣe kíni wọ́n Allah subhanahu wa ta'ala tó wá ní ká sọ pé ìtọ̀ ó ní ká máa sọ pé ìtọ̀ ìtumọ̀ ìlànà pé ìfín lánàá inú ọ̀bàdàn pé torí ẹ̀ṣẹ̀ wájú máa tẹ́ bá ti ń sọ pé ń tọ́ tó ń ṣẹ̀yìn iná bẹ̀rẹ̀ ẹ̀ńpà òun náà ni ẹ̀ẹ́dínà púpọ̀ rẹ̀ ẹ̀ẹ́ ti fi ní òun náà bẹ̀rẹ̀ ẹ̀ńpà so wọ́n ní ká máa sọ pé ẹ̀ńtọ̀ wọ́n wá sọ ní ẹ̀ńtọ̀ wọ́n wá fi àlábì wọ́n sí ẹ̀kẹ́ tó ní jẹ́ ẹ̀ńtọ̀ déwìtì ni àbí olùlọ́gbẹ́ wọn wá sí so eré ìkùnlé ti báyìí inú àwọn afúrú bàrẹ́ ìsìnwáyé lànà ẹ̀ ẹ̀ sí tánàbí ni ẹ̀ sí ẹ̀ so tó wá ṣe gbogbo eléyìí tán tán gbogbo ọ̀rọ̀ yìí tán Allah subhanahu wa ta'ala ní àwa sọ ìyàkalẹ̀ lé wọn lérí aṣọ ìyàkalẹ̀ lé wọn lérí nínú sàmà láti sàmà bima kanu yafsukun látara kíni látara pé wọ́n sì kò kí sí Allah subhanahu wa ta'ala so eléyìí à nínú àwọn kíni nínú àwọn aburú bàní sọ yìí nínú àwọn ìgbẹ́rùgbọ́n wọn nínú àwọn àtẹ́bí wọn tí ó Allah subhanahu wa ta'ala. Aya tó Allah pé ẹran ti gbogbo àwọn nǹkan wọ̀nyí nítorí pé inú ọ̀nà tí ẹ̀mọ̀ gbà ṣe wà ní fúnyàn láyé yìí tí máa fi tètè yé èèyàn òun náà ní kí ẹ̀mọ̀ náà létí ìdẹ̀ra àwọn àgbẹ̀dà alákòóso yẹn gbogbo àti ẹ̀mọ̀ bí rántí ìdẹ̀ra rẹ̀ ẹni bá mi sì yóò máa fún ìyàwó pé á ọmọ yẹn ti máa ṣe dára sẹ́yìn yìí ẹ̀wù ẹ̀wù láàrin ara wa pẹ̀lú ara wọn tá a bá ń parí ìjà fún wa a mọ̀ ara wọn létí pé ah, ẹ̀rọ ti bẹ̀ ṣe jọ ṣe pọ̀ láti filẹ̀ tó gba àwọn ẹ̀jẹ̀ máa ń dún wá ní àwọn ẹ̀jẹ̀ máa ń dún sí bí ìyá ìwà lè fún wa wọn wọ̀nyẹ ká ṣẹ́gi ní fún yẹ ká parí ìyá tá yìí wọn wọ̀nyẹ ká ní kó tán síbẹ̀ irú rẹ̀ náà nàbà subhanahu wa ta'ala ní wà bàní sọ̀rọ̀ yìí ìpè ẹran tí gbogbo àwọn kàbáyì ẹran tí gbogbo àwọn kàbáyì ẹran tí gbogbo àwọn kàbáyì Allah subhanahu wa ta'ala ń fún àwọn ló nínú àwọn àdẹ̀rà mi tí Allah subhanahu wa ta'ala ṣe fún wa ó ní wàyí ní sẹ̀sìkà Musa rẹ̀ kọ́ òbí tó nígbà tí ànábì Musa alayhi salam nígbà tó béèrè omi fáwọn ìjọ rẹ̀ ẹ̀wọ̀n ìtì Allah subhanahu wa nígbà tó ti fún wọn ní alimánú tó fún wọn ní àṣàlùwà àwọn tàbí yẹn kì í wọ́n gbádùn rẹ̀ jẹ́ wọ́n jẹ́ wọ́n ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn ò tẹ̀ mọ́ ṣe wàhálà wọn ò tẹ̀ gbẹ́gbẹ́ ọkọ̀ wọn ò tẹ̀ gbádà tí o gbogbo ní ìdí ọ̀rọ̀ fún wa so àlẹ́ ìgbà yẹn wọ́n tó wá gbẹ̀rọ àtúbà náà ní ma pé tọ̀ a nídìí omi o ọ bá wá sígi ni ọ bá a subhanahu wa ta'ala ni wà yíṣẹ́ sọ musa àti kọ́ọ̀bì nígbà tí ànábì musa wá sí kí ó wá tọrọ omi lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala fáwọn ìjọ rẹ̀ wàkúlù náà ti rí bí àṣọ ọ̀pá rẹ̀ tó mú lọ́wọ́ mọ̀ pé sí kóòwù inú mọ̀jíza tó Allah subhanahu wa ta'ala fi fẹ́ sa òun náà ni pé jùlẹ̀ kó ṣe jùlẹ̀ báyìí kó ṣe dé jòlú ó ní mú padà tó bá dọ̀pá padà nínú mo ṣe Allah subhanahu wa ta'ala fún ànábì Musa tó fi ṣe òun náà ni pé nígbà táwọn fìràhùn nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí àwọn ìjọ fìràhùn nígbà tí wọ́n padà tí ogun wọn kó èjò wá tí ànábì Musa ju ọ̀pá yẹn lẹ̀ tó dé jò tó mú padà tó di ọ̀pá padà wọ́n ní ẹ̀hẹ́n tí tó fẹ́ ṣe nu àfìràhùn náà ní àìmọ̀ wọ́rì àwọn náà láwọn òkú náà àwọn òkè ó rò pé òkú náà lànàbì Musa ni látàrí ẹ̀yin náà wá bẹ́ẹ̀ tó gbọ́ ayé jọ wọ́n wá bẹ̀rẹ̀ sí ju àwọn náà bẹ̀rẹ̀ sí ju ọ̀pá àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ tó ní lọ́wọ́ nù ọ̀yá ẹ̀jú ilẹ̀ ògbẹ́ bá ń dejò nígbà tí àná ìfúnso ju tẹ̀lé lọ́ba ìdè ejò àná ìfúnso bá kó ogun ọmọ yẹn yẹn mo sì mú ọ̀pá ẹ̀ padà báyìí dé ọ̀pá tó dé padà ó sì wà bó sì wà padà inú àwọn mùjíṣà tí àná ìfúnso alayhi salam tó fi ọ̀pá rẹ̀ sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni inú mùjíṣà tí àná ìfúnso fi ọ̀pá rẹ̀ òun náà ni pé nígbà tí fi àwọn àtàwọn ìjọ rẹ̀ aṣọ fúnra lánàá àbíjẹta nígbà tí wọ́n lé ànábì Mùsá lọ àtàwọn ìjọ rẹ̀ wọ́n wá débi odò lẹ́rù ti ń ba àwọn ìjọ ànábì Musa pé kó láwa ṣe báyìí ọ̀tá ní pọ̀ lẹ́yìn omi níwájú yìí ṣé ká dúró di ọ̀tá náà máa pa pàwọ́pàá ní àbíká bẹ́ẹ̀ lómi ká omi Allah subhanahu wa ta'ala sọ pé ọ̀pá ìlú tún ti sẹ́wọ̀n ó yá mú ọ̀pá òun kó fi lu odò bí ànábì Musa ti fi ọ̀pá lu odò báyìí dé ó lòun sì pín méjì lù ọ̀kadà fún lópe kí ẹ̀mí kàtọ́ òdì làbí pọ́pá ìṣe ó ṣe bínú odò báyìí dé ó ṣe pín sí méjì nù odò nígbà tí wọ́n gba ẹ̀yìn kọjá lọ tán tán dé ibi tó jò parí ti sálọ̀hún wọ́n wá débẹ̀ tán wọ́n tún wá wo àwọn bàní Israel àwọn wo àwọn àwọn kí náà wọ́pọ̀ rẹ̀ àwọn ìjọ fìlà áwùjọ tán tún bọ̀ pèsè à táwọn kiri yóò tún wá ní bá wa báyìí bí Allah subhanahu wa ta'ala ti pa odò dé má àwọn fìlà ọ̀nà àtàwọn ìjọ rẹ̀ tó bá pa wọ́n rẹ̀ mọ́tí ń kojú wáyé náà ni eléyìí náà bẹ̀rù tí Allah subhanahu wa ta'ala sọ fún àbáni Israel ìpè ẹ̀tún náà ṣe eléyìí náà ìdí eléyìí lásán kò tó kẹ́ ẹ má fi ṣe àìmọ́ orí sí Allah subhanahu wa ta'ala eléyìí lásán téèyàn bá rí eré lásán lẹ́yìn àmì ńláńlá ni téèyàn kéèyàn ṣe kíni kéèyàn gba Allah subhanahu wa ta'ala gbọ́ àmọ́ àbá ní ìsọ̀rọ̀ yìí ni mo ṣe kíni mo gba Allah subhanahu wa ta'ala gbọ́ so ìmí nínú àmì tí Allah subhanahu wa ta'ala tó wá fi ọ̀pá ìṣẹ́fà nàbì Musa òun náà ni pé gbà tí ànábì Musa wá béèrè ìgbẹ́tọ̀ àwọn ìjọ mi tún béèrè omi o wọn láwọn ní ìdí omi àgbà tó gbà Allah subhanahu ọ̀pá rẹ̀ tó mú náà ni tó fi lu òkú fi wàtá ànábì Musa fájàlá ti mímú sunata aṣọ àìdá bó ṣe di pé a odò ìṣẹ̀lẹ̀ ìrú ló ti bẹ̀rẹ̀ sí sẹ́jà láti àpàdà lọ́nà méjìlá tí ń ṣe déédéé àwọn ìran méjìlá tó àpàdà ní Mùsá àwọn ìdílé ìdílé ìdílé méjìlá ló ti rísì kálukú Allah subhanahu wa ní qad so eléyìí nínú àwọn àdẹ̀rìn tí Allah subhanahu wa ta'ala sí fún àwọn bàbá òun náà lélẹ̀ yìí Allah subhanahu wa ta'ala wá sọ fún wa pé kúlù washrabu nígbà tá a ti wá tẹ́lẹ̀ ìpín ìtàn kúlù ẹ máa jẹ yàní ẹ máa jẹ washrabu ẹ sì máa mú ẹ máa jẹ àlùmánù tá a ṣe fún yìí àtòrí fún yín lónìí ká gbà lọ́wọ́ yín ẹ máa lò ó wọ̀sálùwà àti ẹja tẹ́ẹ̀ṣe ẹyẹ tààtẹ ní ọ̀rùn fún yín ẹyẹ sálùwà tààtẹ ní ọ̀rùn fún yín tẹ́ẹ̀ tẹ́ẹ̀ jẹ́ ẹ máa jẹ léyìn náà kúlù wàṣọ́bù ẹ máa jẹ máa mú wà látà àtọ́wò fìlà áti ìdì àmọ́ o tẹ́ ẹ bá wá ń jẹ tẹ́ ẹ bá wá mú yìí o ẹ má wàá ṣe kí ni ẹ má yẹ yí padà o wà látà àtọ́wò fìlà áti ìdì ayé wà látà kọ́ọ̀dù náà ìdẹ̀ra bí Allah subhanahu wa ta'ala tó ṣe fún yín yìí ẹ ni ẹ fi aburú ẹ fi ṣe ẹsẹ̀ ẹ fi san Allah subhanahu wa ta'ala lẹ́sàn bó ṣe bó ṣe ṣẹlẹ̀ fún yíyó gbogbo àwọn tó ní ẹ máa ṣe ìtẹ́ ẹ̀ máa fi dúpẹ́ fún òun náà nìkí ni òun náà ní kẹ́ ẹ máa ṣe nítorí kẹ́ ẹ máa ṣe. ọdún náà sọ pé wàlákìnrin wàlákìnrin àtọ́kùn láti mú sìkì ẹ kó gbogbo ìta ṣe fúnta ṣe fún yíyó ẹ mọ́tò wá di kó tó di lọ́la ẹ tó wá yí padà tẹ́tí máa balẹ̀ jẹ́ ẹ tó máa tàbí lélẹ̀ so eléyìí bẹ́ẹ̀ wọ́n tún hàn wọ́tà aláṣẹ wí fún ẹ̀ yìí wọ́n kàn gbọ́ ọgbà etí ọ̀tún wọn wọlé ọdún bá mi kó tẹ́lẹ̀ ó kò sí wọn jáde ló máa balẹ̀ sọ ayé ìṣe tí wọ́n náà ti máa sọ pé tẹ̀mí iná wọ́n àṣọ ìlà agbọ́ lóòótọ́ àmà àtẹ̀. tàbí balẹ̀ ò gbọ́ àtúnfẹ́ àtúnkọ́ tẹ̀ sọ àbẹ́ ẹ̀kọ́ tá a sọ látàrí gbogbo ìdí ṣe nì ọ̀la àbálẹ̀ sọ ìlà láyà ilẹ̀ àmọ́ àwọn àjọ àtẹ́bí sọ̀lá àbálẹ̀ òtẹ́lá àmọ́ àwọn tí wọn tánàbí wọn fún wọn wọ́n kà gbọ́ ni wọ́n gbọ́ sọ́wọ́ ni kejì ààbò ó bá yóò tẹ́ wa lọ́rùn àbí òní tẹ́ wa lọ́rùn tó bá ti wí tí ò bá wa láàbù tí wa á dá padà fún ọ ni. àwọn àlùmọ́ nàbí gba ìwé kúlù yóò kàdó àlùkù wàyọ̀dù àlẹ́ yìí ìlà sọ́ọ̀nì muhammed àwọn bá tó gbogbo kò sáyà fi lọ́dọ̀ yìí kò sáyà fi àtànábì wọn àtọba tó rán nẹ́bí wọn ṣẹ́ wó sọ fún ni pé lọ́ọ́ sọ fọ́bà rẹ tọ́rọ ìdí àṣẹ tó ní láṣẹ yí àṣẹ lọ́sọ fún lọ́sọ fọ́bà tó rán ní pé tó bá fẹ́ ṣe nǹkan báyìí tó bá ti ṣe lásìkò báyìí fẹ́ mọ́ ẹ̀dí bá ti sì inú àwọn èèyàn ó níbi àwọn bàbá ìsọ̀rí àwọn náà máa ń sọ bẹ́ẹ̀ wọ́n máa láyà bẹ́ẹ̀ sọ́lá sí àwọn ọ̀dà rẹ̀ àwọn kì í bẹ̀ẹ́ tàdọ́rọ̀ ẹ̀mú wà tó bìà wọ́n ebi Allah subhanahu wa ta'ala ní yàní ìpalọ́lọ́ àti ní ìbẹ̀rù wọn ebẹ̀ bẹ́ẹ̀ eléyìí náà láàfin mọ̀ pé àwọn tàṣọ àwọn tàṣọ wà wọn súnbí yàní wọ́n jọ tàbọ̀kù wọn yẹn nínú àwọn àwọn àbálẹ̀ sọ̀rọ̀ yìí lọ́dọ̀ àwọn yòówù ni wọ́n ti mú ẹ tàṣọ wù láàrin oníṣẹ́ báyìí nínú àwọn tán lọ́dọ̀ àbálẹ̀ sọ̀rọ̀ yìí nínú àwọn lọ́dọ̀ àwọn yòówù ni òun náà ló pàṣẹ pààrà àwọn ẹlòmíì nínú àwọn tó ti ti kiri tẹ̀gbẹ́ wọ́n máa ròyìn wọn pé yáwó ńlá yàwó mẹ́yìn ibẹ̀ àwọn kan bẹ wọ́n ní wòlíì náà ni wọ́n àwọn sọ fún Allah subhanahu wa ta'ala ni pé yáwó mọ́n láyàwó mẹ́yìn ìtì ń fẹ́ òní ni kò ní dọ̀la tó o bá ti ṣe lónìí ìsìnkẹ́ máa mú kalẹ̀ lọ ẹ̀dí bá rẹ̀ sí sẹ́ẹ̀rí pé sẹ́ẹ̀rí pé ìwà ìlóbi ti dà ìkọjá àlà bàbá tó òbí tó bìyàn kọ́mọ wá sọ fún bàbá pé ẹ fún mi lówó oúnjẹ mi kí wọ́n á ní kọ́ ẹ́ tẹ̀wá ti fún mi ìsìn jẹ́ ìsìn gbà mọ́ á èmi ó sì pọ̀ dada ẹni bá rẹ̀ ẹ̀wọ́n ti láàrin ara wa nípa wọ́n lè láàrin mọ́tàlú ààrẹ kí ẹ̀ máa fọ́ Allah subhanahu wa ta'ala pé yọmú láyọ̀ bẹ́ẹ̀ pé tó o bá ti ṣe ní sílá yìí ìsìnfẹ́ mọ́nà wọn láwọn kan bẹ̀bẹ̀ wòlíì náà wọ́n sì pè wọ́n ṣé wòlíì Allah subhanahu wa ta'ala lè àbí ọ̀rọ̀ ìyàwó ṣe wọ́n. pé àwọn kan bẹ ẹnìkan ìkànnì wọn tẹ sọ kankan tó ní ẹnìkan bẹ jọba ó wá lọ lè bá gbogbo àwọn afá káàkiri gbogbo àwọn máa wá sọ fún pé kò sínú kádà rẹ kó jọba ẹwà ìgbóná ti kádà ìgbóná ti ma kádà rẹ yàn ṣe ààrùn ma kádà rẹ lẹ́yìn ẹnjẹ sọ yìí ògbẹ́rẹ́ sọ́nà ma kádà rẹ ó wá ní wọ́n wá káàkiri wọ́n á dọ́dọ̀ gbogbo àwọn afá wọn ní kò sínú kádà rẹ kó jọba ó ní wọ́n dọ́dọ̀ afá kan wá ní kò sínú kádà rẹ lóòótọ́ àmẹ́bí ìdáàbò

kọ́lá gbọ́rọ̀ táà sọ lónìí àtẹ̀tọ́rẹ̀ ìmúṣẹ́ àtẹ̀tọ́jú ìlú àti gbogbo ẹ̀yẹ́ yẹn gbogbo ẹ̀rọ tó àkádà kẹ́lì kan wá láyà láyà kó wá sọ wípé kò sínú kádà láti jọ nígbà tó ti kọ́ nígbà tó ti bí òun náà ẹ̀dì bá mi kí wò tí ẹ̀ ti bí ànábi adáhùn tó jẹ́ babaláwo gba náà wọ́n ti kọ́ gbà ó wá ní kò sí mẹ́rin gbà ó àmọ́ òfin sí ọ̀rọ̀ méjì ló dá ọ̀rọ̀ aláwọ̀kọ́ tó dá òun náà ni pé ó ló ṣe máa kádàrá àkọ́dàrú mí

ẹni tó bá ro lọ́kàn ara rẹ̀ pé ó yẹ kóhun débi báyìí ó yẹ kóhun ní nǹkan báyìí tí ò wá ní ní èrò tí ẹ̀ láàmà ròun tẹ̀fẹ́ inú èrò tí wà ní ìṣẹ̀lá àmà sọ pé ẹ̀ kọ́lọ́mọdé tẹ́lẹ̀ yóò gbá wájú àbí ó ní wájú mọ́gbẹ́yìn èrò tí wà nípa àti máa ń ṣe bá àti máa ń lọ́kàn tó wà ní ìṣe máa ṣẹlẹ̀ mọ́ bẹ́ẹ̀ ìdá àmà sábà rí ni pé bàbá ó dàgbà dàgbà yóò wá kú ọmọ yóò wá kú yóò wá fọ káyé lọ bá àti máa ní máa ṣàlẹ̀ àmọ́ lónìí wọn hikma Allah subhanahu wa ta'ala tó bá wù gbà mí àníkọ́ mọ́ kó sáwájú bàbá rẹ̀ kó máa lọ. hekima wa máa ń bẹ́nu eléyìí tó yẹ pé a lè má mà á lọ́dọ̀ tiwa làákàyè wa lè má débẹ̀ ẹ wo hekima ti ń bẹ níbi ọmọ tí Khidiru pa tí a lọ sọ tí ànábì Mùsá ànábì Mùsá ò mà á kò mọ hekima tó wà mẹ́ta lọ́sọ̀ subhanahu wa ta'ala aláṣọ ní Khidiru àmọ́ Khidiru padà wá sọ fún ànábì Mùsá pé ọmọ yẹn ọmọ tá a pa àwọn pé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ fàkàṣínà ayò nípọ̀ máa tòkìyà àwọn ọ̀pọ̀ àtẹ́kọ̀ọ́mọ yìí padà wá nígbà tó bá dàgbà tí ó wà ní káwọn òbí ẹ̀ méjì padà wá ya tọ́ọ̀gì tó padà ìpọ́n máa ya kèké yìí mo la fi pa ọmọ rẹ̀ ìgbà míì wá sí pé Allah subhanahu wa ta'ala yóò rí ọmọ fúnyà yóò wá pa ọmọ ọmọ yóò wá kúlé ààrẹ yóò wá máa lagidi yóò máa bínú káàkiri yóò máa apájánú yóò máa wá fi àtàrí mátàrí pé àbẹ́nìkan ló pa á ní àbẹ́nìkan ló ṣe kíní kan ní àbẹ́nìkan ló rajúmọ́ ní bóyá àwọn ọmọ tẹ́ lọ sùn àwọn ọ̀dà alákàrọ̀ bóyá tí ò bá pa wà ààrẹ bóyá ààrẹ òun sọ ní kékeré ààrẹ ọmọ sọ ní bíi kékeré láwùjọ wa dára yìí ti gbé káàkiri gbé káàkiri ní àwọn náà àwọn yóò wá máa sọ fún ah, ah, ah, a ní nígbà tó wá lọ sẹ́ tó lò tó kọ́ ní yunifásitì tí o sì ní ra ní àtẹ̀tẹ̀ pé nígbà yẹn kọ́ ju sẹ́kà dọ́kítọ̀ ọ̀la ẹni kan sọ fún mi tó dẹ̀ sọ dọ́kítọ̀ yìí yóò sọ fún ibẹ̀ sọ àwọn bàyẹn tó kọ́ ju sẹ́kà. sọ eléyìí ti báyìí látara pé kí ni látara ọmọ yóò sọ lórí ìdíkèrè yìí àmọ́ gbàtà àmọ́ ìgbìmọ̀ tó wà mẹ́sẹ̀ wa ta'ala fi ṣe iná làásù wà lọ́sà àfààní. Allah subhanahu wa ta'ala wò ló kọ́ kádàrá gbogbo inna lillahi wa inna ilayhi raji'un àwọn Allah subhanahu wa ta'ala olóni wa olóni kápá lórí wa ọ̀dọ́ iná láti padà sí tí wọ́n ti wá ṣe nǹkan fún wa kágbà lẹ́sẹ̀ kan náà nínú dáṣì ibi tá a ti lọ ni pé àwọn bàdé sọ̀rọ̀ yìí àwọn ni wọ́n máa ń láyà sí Allah subhanahu wa ta'ala tí wọ́n máa rán àmẹ́bí wọn wọ́n àwọn ṣe dé nìkan ẹ̀dẹ̀ wa ni wọ́n ṣe dé nìkan tó fẹ́ wà sọ fún pé tọ̀ Musa owó ìdí wọn rán ọ sí wa tó wọ́n ṣe yìí járe ní ọjọ́ àgbẹ̀ ẹ̀ èwo ni à ń tẹ́ àtẹ́ nílẹ̀ sọ bẹ́ẹ̀ àrìnà bá àjáhàrà abẹ́rẹ́ ọba ní ọ̀ràn gan abẹ́rẹ́ àwọn àbáni ìsọ̀rọ̀ ìlà wọn bá débẹ̀ padà tó sàn ọ̀dà pàtàkì kàbí pẹ̀lú ẹ̀sọ́jú wọn bá débẹ̀ abẹ́rẹ́ Allah subhanahu wa ta'ala wá sí kíni ó wá pa wọn nígbà wọn tó wá fún wọn tó wá fẹ́ dáwà láti àti Musa lọ nítorí pé ànábì Musa àwọn tí ó yàn lọ àwọn tí sẹ́kùtì tán yàn lọ àwọn tí wọ́n jẹ́ àwọn ẹ̀sà èèyàn nínú ìdílé kọ̀ọ̀kan ni wọ́n mú pẹ̀tọ̀ tẹ bá ní ọ̀dà títà bá ti mú ẹ̀yẹ ṣe délùkọ̀ kan nínú àwọn èèyàn yìí tábà ti mú tábà ti mú wọn débẹ̀ tábà ti fojú ara wọn yìí tábà rí tábà sọ fún iṣẹ́ gbà ọláwọ̀ gbà àdéhùn sábà mú wọn débẹ̀ àlọ́sùn hàn lọ́wọ́ dáadáa wọ́n wá ń gbọ́ òkú òun náà ń gbọ́ ìwọ́n láwọn òtẹ̀ fẹ́ gbóhùn rárá àwọn ẹgbẹ́ ọlọ́sùn hàn lọ́wọ́ dáadáa ni so àlọ́sùn ní wọ́n á lè kó wọ́n ti kú pé wàhálà lálá lélẹ́yìn àdébù sáwọn bí Allah subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala fún adéwọ̀n ṣe ẹ̀mọ́ bá àṣìná wọn ní ìgbà àdéhùn ọ̀sùn. àwọn agbé yín nìdí a ti so eléyìí nínú àwọn wà tí àwọn bàní sọ ayé tí wọ́n máa wù ní. so wọ́n chéjì àdébù Musa tó wá sí kíni ó wá fún wọn ní ìṣẹ̀lẹ̀ wíì tó yẹ pé àwọn jọ kọ̀ọ̀kan àwọn gúúpù kọ̀ọ̀kan wọ́n ti wá mọ àyè ó kálukú

lórí bá ti àlẹ́ ìmọ̀ ìdílà tó wẹ̀lú mẹ́sìkánì Allah subhanahu wa ta'ala ní àwa gbé ìyẹpẹrẹ àwa gbé kọmọ lọ́rùn aṣọ ìyẹpẹrẹ aṣọ dé òkun wa àwa gbé ìyẹpẹrẹ wọ yẹ̀wò ayẹpẹrẹ wọn wẹ̀lú mẹ́sìkánì àti òsì àdúgbò àwọn ẹsẹ̀ lọ́rùn òun náà ló pa tó jẹ́ pé àwọn ọmọ Ísírẹ́lì tẹ́rí o níṣẹ́ báyìí yàtọ̀ wọ́n ti kí ni wọ́n yẹpẹrẹ wọ́n máa rìn débi pé jẹpẹ wá dé gbáyà níbi sọláwà rẹ wọsọlá pé wọn wọn wọn máa san jíjìá àgbáyà ni hàtà yóò tó jíjìá àyájú wà wọn wọn sọ yìí o ibi àwọn wọ̀nyí o wọn máa tẹ kí ni wọn máa san jíjìá owó lẹ tọmọdé láwọn nígbà ìsìláàmù wọn sì máa san owó lẹ ni wọn gbélé lẹ wọn tún wá san pẹ̀lú ìyẹpẹrẹ ni lára pé kí ni látara pé kí ni wọn ò tẹ̀lé àti ànábì wọn tí wọn bá tẹ̀lé àti ànábì wọn ni tí wọn tẹ̀lé ti bẹnu tíra wọn ni àbájọ wà ní mùsùlùmí

wàlùmọ́sánà àtòsí wà bá òbí gádọ̀ bí mìíràn wà wọ́n wá sẹ́rí padà pẹ̀lú kí pẹ̀lú bí lọ́sọ̀ Allah subhanahu wa ta'ala ẹ̀nà Allah subhanahu wa ta'ala bí sí wọn ìbínú àwọn ìṣẹ́lẹ̀ òun náà ọmọ ìṣẹ́lẹ̀ náà àwọn náà ni ó dájálẹ̀ láàrin ìgbà tó jẹ́ ìsìlámù pẹ̀lú ìlú kejì tí wọ́n máa para wọn àwọn náà ni wọ́n mú ìtajà ni wọ́n máa fa àwọn kan ní ìtajà nu wọn gbogbo àwọn ìtajà burúkú ní bẹ́láyé lónìí ta ló ṣe bá àwọn ẹgbẹ́ ìjà ló ṣe ebi ò ti bàtẹ́lẹ̀ ẹ náà wọn dàgbà lẹ̀ wọ́n ti bàtà wọ́n tún ṣe bọ́ǹbù wọ́n bá ń tẹ̀lé àwọn ilé ìfẹ́ wọ́n wá ṣe àwọn nílá ìfọ́n tó jẹ́ pé sábà wọ́n tún ṣe àwọn nuclear weapon tó jẹ́ pé sábà náà fi lágbára ìjọba tó wà ló kà máa wù mí. gbogbo ilé ìwé àwọn nǹkan burúkú báyìí ní ìgbà yìí àwọn ta ló dá alẹ́ ìlú àbálẹ̀ sọ̀rọ̀ yìí àwọn tó bá wá tẹ̀lé tí tó bá tẹ̀lé tí tó bá tẹ̀lé tí sọ wọn wà pẹ̀lú ẹ̀ wọn máa ràn lọ́wọ́ wọn máa ràn mùsùlùmí lọ́wọ́ lórí mùsùlùmí wọn máa ràn ìyájẹ́ ra wọn. èlé ìlara ìbínú àwọn sàánù làwọn tó fi sùn ẹ̀. nítorí pé ní àwọn sàánù wọn làwọn bá fẹ́ fi ìyà jẹ tó bá fẹ́ kí ìyá rẹ̀ ó kalẹ̀ kó jẹ́ àlárìkì ayé nìkan irú ẹni báwọn mi ṣe ń mi ṣe ń wà tí ò yóò tún máa gbádùn ẹwà bàdé ìsọ̀rí tó bá jọ́dá ní ìsìláì wọ́n lè tún ṣe kílé kàdísì tí wọ́n ní pàdé tún láwọn wà nígbà àwọn wákàtí mẹ́fà látó jẹ́ mọ́kàdísì pé tọ́lá ti tẹ́ nínú máa yé yóò lọ sáwá ní àti tó jẹ́ pé kí ni Allah subhanahu wa ta'ala ibi ṣe ìrọ́ọ̀dì fún wọn ni kí ni àwọn bàbí kan sí dáadáa náà ni tún ṣe àmọ́ àwọn ọ̀sán látara gbogbo eléyìí látara àbáníṣọ́ ẹ̀ àwọn kan wá gbàgbọ́ yìí láti ọlọ́run àtọ́ tààrà wọn wá ní ah, ní ìgbé àá nígbà tí àwọn àmàlí sọ yìí tábà ní ìgbà arúgbó tí wọ́n sì yìí àwọn ti bá ń tó àbí gbá táyé kó òsì fáàmì yìí ti báyìí ẹ ẹ pé òwò àti máìkì náà ṣe ti báyìí bóòlù àwọn ẹ̀sìn ń bọ̀ láti bí ìdẹ́sí tì àti ìdíjọ́ ti ń gbọ́ agbóòlù ó sì máa gbọ́ wa ẹ̀rọ àmàlí sọ yìí àwọn ṣe tí wọ́n bá ṣe mọ́tò ní ẹsẹ̀ a máa wá ka gbogbo ẹ̀ kí wọ́n ṣe é wọ́n ṣe é lóòótọ́ ṣéṣe tó bá ṣe é lóòótọ́ wọ́n wá di wá di mùsùlùmí tí wọ́n gba ìsìláàmù láti wọ́n bá gba ìsìláàmù ni àjẹ́nu àwọn Yorùbá ga jù ìjẹra àwọn Yorùbá ga jù tó pé òkú bá àti gbádùn pọ̀ ìbá mi ládàá ló máa lọ dìbà wọn gbogbo àti lọ sí nàìjíríà ládàá ló máa lọ dìbà wọn bá ní sọ̀rọ̀ yìí gbogbo àti ẹ eh, gbogbo àwọn tó ń kúlé lọ́mọ́kà wọ́n ń kúlé lọ́mọ́kà yìí gbogbo lára tẹ́lẹ̀ kọ̀ọ̀kan òyìnbá ta wọ́n ń kúlé lọ́mọ́kà yìí à ìwọ̀n bá máa lọ ní báwa ní sọ̀rọ̀ yìí àmọ́ nítorí kíni nítorí pé mo gba Islam mo di mùsùlùmí òun náà ló wà pé pé gbogbo sẹ́kàn ṣe gbogbo sẹ́kàn ṣe yìí àwa kan ní dáadáa ni àwa ń wúlò fún wa ni mo ò ní lẹ́kọ̀ọ́ kan bá jọ̀ gbìyànjú ìyáàmù Israel ìsọkúsọ ni o wọ́n ní Israel ó ní àwa ni wọ́n wá àágbó wọ̀ná lágbogbo tí wọ́n ṣe yìí pé táwọn ní Israẹli ọba jẹ̀ wá wọná sẹ́bí náà ti rú ju àìwọ̀n àwọ̀ àwọn ẹlòmíì wọ́n àwọ̀ pé táwọn ọba jẹ̀ wọná gan Allah subhanahu wa ta'ala ló tún sayẹyẹ fún wọn ni yóò ní kí wọ́n lùlù kí wọ́n jó wọ́n tún jó wọn náà ní látara ọkọ̀ sẹ́yìn ìrírí ní wọ́n ṣe wàláì ẹwù yálà ìyá sọ̀kúsọ̀ ìpoló ti rí ọ̀rọ̀ kúkú ṣètọ́nì ló fi wá fún ṣàpá sọ fún adúlárú náà tọ̀síwá pé ṣètọ́nì náà máa ń fi wá àyíráṣẹ́ sáwọn tó bá jáwọn èèyàn rẹ̀ lè jáde ló bí ilha láti lè bá àdúgbò fi ta kó òdodo ìdáni máa gbé àwọn ọ̀sán lẹ́nu sábà wá ń sọ àwọn sábà dàbí ìwọ náà ni wọ́n wá dùn wọ́n wá wó pé á àwọn gbádùn tẹ̀síìrì rẹ̀ yìí ní tẹ̀síìrì so nígbà tí lẹ́yìn náà kùrà nígbà tí lẹ́yìn náà ní sọ̀rọ̀ àwọn ẹ̀wọ̀n sẹ́lẹ̀ so àwọn bàní sọ̀rọ̀ yìí ni wọ́n wá sẹ́kí ni wọ́n wá sẹ́rí padà pẹ̀lú bínú Allah subhanahu wa ta'ala kí ló fà á sí Allah subhanahu wa ta'ala fi bí sí wọn kí ló fà á tó fi sẹ́kí ni tó fi fi yẹpẹrẹ àti òsì tó fi fi wọ̀n wọn lọ́rùn bí ẹ̀wù kí ló fà á Allah subhanahu wa ta'ala dhalika bi annahum kanu yakfuruna bi ayatina ìtọ́fà náà ni pé wọ́n á máa ṣe kékeré sáwọn àmì Allah subhanahu wa ta'ala ẹ̀wọ̀n gba àwọn ìtàn kàfà wọn ní àwọn àmì èsì ìtàkà èsì kò sí ìtàn náà gbàgbọ́ mẹ́ wọn ò torí ẹ̀kan wá sí lánàá bí wọn wọn ò àwọn tó so eléyìí wọ́n ṣe kèfèrí inú tó fà tá a fi àjẹ wọn nù wa yaqtuluna an-nabiyyina bighayri al-haqq wọ́n á ti tún máa pa àwọn ànábì tí Allah subhanahu wa ta'ala bá ń sí wọn láláì lélẹ̀ láláì lẹ́tọ̀ọ́ lọ́nà ìtọ́ fún wọn pa ànábì mọ̀ àwọn àní sọ̀rọ̀ yìí inú wa wọn náà ni wa àwọn ará Mákà náà táwọn náà fẹ́ pa ká dá ìyàgbọ́ ọ̀kan nínú ìdílé kọ̀ọ̀kan a ti mọ̀ pé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ Muhammad bẹ́ẹ̀ kan bá dá apá wàhálà ni ó dálẹ̀ láwùjọ nípa àwọn fámìlì yòó nígbà àmọ́ ẹja dáyàn kọ̀ọ̀kan jọ nínú ìdílé kọ̀ọ̀kan gbogbo àwa lọ lè ká Muhammad malé nídàájí bàbá ká malé gbogbo àwa lùpalẹ̀ kan náà lọ́wọ́ kan náà so ẹ̀jẹ̀ rẹ̀ yìí yóò fọn káàrin gbogbo fámìlì kọ̀ọ̀kan gbogbo àwọn fámìlì tó bá wá dìde wọn ò ní lè dìde fáwọn ó bá wa jagun wọn ò lè dìde fáwọn ó gbẹ̀san wọn ò wá ní ní ọ́pṣàn ìdíkọ́ tó pé kí ni aláwọ̀ tẹ́bá tẹ́bá ti dá abẹ́ ti bá ṣe aláàbí ṣe kí ni adìyẹjú ẹ̀ tán gbogbo tó wọn fẹ́ gbà á wà fún wọn. Allah subhanahu wa ta'ala wa rántí tá àdébí pé lọ àsìkò ìdí ajé o àdébí wa ti ń jira. sọ abàní sọ̀rọ̀ yìí ọ̀dọ́ wọn làwọn wọ̀nyí ti rí pé tánàbí wọn bá ti dé tó bá ti mú tí ò tẹ́ wọn lọ́rùn wá tó bá ti ní tẹ́ǹtẹ̀ yẹ sí wọn bẹ́ẹ̀ báyìí wàhálà dénú wọn mọ̀ lé pẹ̀mí rẹ ni wọ́n pe nírọ́ wọ́n máa pe nírọ́ eríṣiríṣi ni wọ́n fi wọ́n nà àtakò tí wọ́n fi máa wá káwọn máa ń ti géjà àwọn èèyàn ègbé tí ẹ̀gbẹ́ tọ̀ ẹ kẹfẹ́ ẹ ìgbìnà púpọ̀ rẹ̀ wèrè ní ẹmẹ́dàá lóhùn òpìdá ní ẹmẹ́dàá lóhùn wọ́n máa pẹ̀lẹ́ sí ìjọ kan táwọn wá ti òpèlè ìdílé tó má di pé ah, báà ṣe ń ṣe làwọn ẹ̀dá ti rí làwọn ẹ̀dá ń gbà bọ́ ẹ má gbọ́rọ̀ rẹ̀ o ẹ má gbọ́rọ̀ rẹ̀ tẹ́ bá ti lè gbọ́rọ̀ rẹ̀ báyìí ẹ jà wèrè ní o bẹ̀ láti lẹ́nu mi ní ah, ẹ̀jẹ̀ lọ gbọ́ ẹ̀jẹ̀ gbọ́n tí ó wí wò ó gbọ́ òwá ìjọba èyí máa sọ̀rọ̀ lásán ọba gba òun náà bàtú bá rò pé ah dáàsì ni pé gbogbo ìyá tábí jà wọn lé yóò nà wọn bá a ti ń bí àjẹ wọn lé yẹn ti ń pọ̀ sí i síbi táwọn yẹn bá ń tábí àjẹ àwọn kan ó yẹ kó máa kọ́ wọn lọ́gbọ́n ni pé ẹ bí bá ti ṣe eré mọ́bí àjẹ mi náà àwọn èso máa lọbẹ̀ náà láwọn gbogbo ìsáàmù náà wọ́n wá so Allah subhanahu wa ta'ala sọ fún wa bí pé yaqtuluna nabiyyin wọn a máa pa àwọn ànábì so kò sọ fún wa ní kòsí wẹ́ẹ́ pé mélòó ni wọ́n pa àwọn ànábì àmọ́ pé wọ́n wá ní yàtúnṣe láti jàm ipe kèésà ànábì kan máa kèésà ànábì méjì máa tàní wọ́n a máa àwọn ànábì wọn torí Allah subhanahu wa ta'ala sọ fún wa bóbi ní al-Qur'an ipe ìbẹ́nu àwọn ànábì tó yẹ pé kí ni ta sọ fún ọ nípa wọn ìbẹ́nu wọn tó yẹ pé kí ni lamna soson àrè ìbẹ́nu wọn tó àtàwọn pé àwọn ànábì báyìí bẹ́ẹ̀ àmọ́ àsọ ìfọ́síwẹ́wẹ́ nípa àwọn ọmọdé láyé bá nàbí sallallahu alaihi wasallam so a jẹ́ pé tí Allah subhanahu wa ta'ala bá sọ fún wa bíi ipe wọn a tún máa fa àwọn ànábì wọn láì lẹ́kọ̀ọ́ a jẹ́ pé ayé àìsí kí ni ń túra wọn náà ní oṣù tàbí bẹ́ẹ̀ so Allah subhanahu wa ta'ala ní ẹsẹ̀ tí wọ́n sẹ́ òun náà ní pé kí ni wa yaqtuluna nabiyyina bighayri al-haqq yàní wọn láì lẹ́kọ̀ọ́ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́lẹ́ lẹ́kọ̀ọ́ ẹ̀dí bá mi sì yàní èèyàn lẹ́kọ̀ọ́ kò sí ọ̀nà tí Ànábì sallallahu alaihi wasallam ó sọ nínú hadith rẹ̀ kan ó ní àwọn tí àwọn ó pọ̀ jù tó bá jíjọ́ gbé dàrí kìyàmà Ànábì sallallahu alaihi wasallam ó ní ọ̀hún náà ni àwọn tí Ànábì bá pa bá wọn pa mẹ́rin ẹ̀wọ̀n bá àwọn tí ó bá Ànábì kọ́ ara rẹ̀ abáyé àbáwọn gangan gẹ́gẹ́ náà ni ẹni tóun náà pa ànábì yàtọ̀ ànábì tí wọ́n rán sí ọ yàtọ̀ bẹ́ẹ̀ bá ṣe kèfè rí ni tó jí gírì ó ní tẹ́gí ni ó ní sọ pé ní wá ń pè yí tí ń pè ní sójú ọ̀nà lọ́sùn àti wọ́n tààlà ọ̀sán lẹ́wà sí ìgbà. tó eléyìí à ìdí máa àwọn nǹkan kan wá bẹ tí máa ń ṣẹlẹ̀ sáwà nẹ́bì látara àwọn tí ò bá gba tiwọn tó jẹ́ pé inú súnà nẹ́bì sallallahu alaihi inú súnà lọ́sùn àti wọ́n tààlà òun ni yóò máa ṣẹlẹ̀ sáwọn tí wọ́n bá ń pèsè àwọn nẹ́bì síbẹ̀ ní sallallahu alaihi wasallam ní al-ulama warasatul anbiya ó láwọn ànábì àwọn afọ àtẹríhùn àwọn onímọ̀ àtẹríhùn àwọn ni wọ́n jogún àwọn ànábì ní wọ́n sì jogún lọ́dọ̀ àwọn ànábì òun náà nìmọ̀ káwọn máa sanra aláwùjọ pé àwọn afọ àti wọn jogún ànábì àwọn ní náà jogún náà jogún àwọn jogún kùndí wọn jogún àṣírí ẹ̀dẹ̀bà ànábì ò láti ní kàkà ẹ̀dẹ̀bà ànábì ò ní náà kàrí kankan ju alukur'an tààrí tààrí tààrí táwọn sàábé ń sọ fún wa lọ àtàwọn àdúrà táwọn fáwọn sàábé kò báwọn lọ tó bá ti rí pé kìnnìkan àṣírí ni owó ló fi gbà irọ́ ní bẹ́ẹ̀ sọ́yìn pé kìnnìkan ni táwọn gba lọ́dọ̀ àwọn bàbá wa láti gbà àmọ́ ìpín àlásán irọ́ ní bẹ́ẹ̀ ẹ̀sìn bá mi irọ́ lásán ní bẹ́ẹ̀ ó fẹ́ ta kí ni fún ọ ó fẹ́ ta ẹbọ fún ọ ni ó fẹ́ gba owó lọ́wọ́ rẹ yóò tó wá fi ta ẹbọ fún ọ òun náà àwọn àlùkáà ọ̀fẹ́ ni ẹni tó bá yá ẹni tó bá ta tíra àdísùn mùsùlùmù fọ ó ṣe kí ni ó tà á fọ torí pé kí ni torí pé owó lòun náà ti fẹ́ jáde ni kèdè gbọ́dọ̀ fẹ́ gbowó ní bẹ́ẹ̀ nínú àdísùn mùsùlùmù fọ. ẹlẹ́mìíràn ní ah, àti tí mo fẹ́ fọ yìí aláì gbogbo tó bá kò sí tó lé san tó fi lé san tó fi lé san torí pé ìdí hmm, mọ́tà àwọn bàbá wa ṣe tó rí àṣírí ìgbà ẹ̀dínlá ta ló rán wọn sáfẹ́ ìdí mẹ́ta àti so eléyìí ti báyìí kò sí kankan nínú ṣá àti rí kí ní ìdá ayé fún yẹn lásán sára wò alukur'an ká máa kà á alukur'an ká gbọ́ àlàyé ti bẹ́ẹ̀ mẹ́ẹ̀ ká máa lo òbí ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ìjọba jẹ́ àdúrà bẹ́ẹ̀ ká máa fi tọ́ ọ́dọ̀ Allah subhanahu wa ta'ala àwọn àgbàrò anábì sallallahu alaihi wasallam àtàwọn àdúrà ká máa lo òbí bá ń lọ ẹ̀dùnà fi sì kò sí òru kankan nínú Islam kò tó òru Islam àwọn tàbí ní lẹ́yìn lò ha kàn hàrì fi wákàtí sójú ọ̀nà kan tó jẹ́ pé lẹ́yìn lò ha kàn hàrì

kò sọ̀rọ̀ lẹ́nu islam kò sọ̀rọ̀ ta gbogbo ọ̀rọ̀ ta ní láhàyà àbìdì kò sí ìtìjú nínú ẹ̀sìn a máa ń pèrè gbogbo nǹkan mẹ́sìn a inú àwọn tàbí ànábì sallallahu alaihi wasallam inú àwọn obìnrin wọ́n wá béèrè béèrè sallallahu alaihi wasallam ìtọ́jú bá ń tì ìtọ́jú bá ń tì yóò sì náyà alìbìnà àbí tọ́lẹ̀ radiyallahu anhu ó ní òun jẹ́ rajulan ó ní kúntù rajulan mọ̀tàlá àná olóhùn jẹ́ èèyàn kan tó jẹ́ pé alimasiyu ní máa ń jáde lára kí náà pè ní alimasiyu òun náà ní gàdá tí máa ń jáde lára ọkùnrin nígbà tí ó bá gbèrò adùn àbígbà tó bá fọwọ́ kan obìnrin kéde àtọ̀ tí máa ń dọ́gba o eléyìí máa ń jáde ọ̀yà ni òun ò dàbí àtọ̀ tí máa ń aliwa ní òun jẹ́ nìkan tó pé kí ní ẹ̀ máa jáde máa ń jáde lára ẹ̀dí mi sì kí wọ́n yá tó bá ti fọ́ kẹ́yàwó báyìí àwọn kan rí àwọn báyìí ní ó sì rẹ̀ sí jáde lára wọn ó wá fẹ́ pè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam pé á ah, nǹkan yóò òun máa wá ń wẹ̀ tó bá tẹ̀lé báyìí yóò wẹ̀ tó bá tẹ̀lé báyìí yóò wẹ̀ jẹ́lẹ́bà ó wá fẹ́ pè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam ó wá ní ojú wa ń tì wù pé nítorí ta ni nítorí ta lójú mi ń tì wù nítorí Fátímà torí pé ah, ọmọ ànábì nìyàwó òun kí pé á ah, òun wá lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam ó wá ó tijú ẹ̀dí ẹ̀dí bá ẹ̀dí ti bí adìrí ìdìbò àdánù àmọ́ kì í ṣe pé àwọn àdìbò àdán àdìsòdodo ẹ̀dí bá ti dá ànàmì ló ní ṣe nǹkan báyìí yóò sì bẹ́ sí mu ẹ̀dí bá ti ẹ ẹ̀gbọ́n bàbá ànàmì ló kú náà mo gba náà ló yẹ lọ fi dáhùn àrárá o àìsíjú àdán débi tí bá ti dá mẹ́sì so ibi tó bá dá láti máa ṣe kí ni láti máa ti dùn yàn so àwọn kọ́ wa ná ìkànnì àwọn sàhábà pé béèrè àmọ́ áàdì náà padà wá tún sọ ọ́ jáde fún gbogbo èèyàn ipe ìjọba ìbáyìí máa ń tẹ̀lé sí mi àmọ́ ojú máa ń tì mí wá rán ẹ̀ẹ́dẹ́gbẹ́ gbogbo ẹ̀mí wá rán àlùdá mo ní kó béèrè lọ́wọ́ àti sọ̀lá ọ̀rẹ́ sọ ah ẹ̀mí wá ní à ah, ìwé yìí wò ní ìdíwẹ́ ẹ̀mí náà ní bí ìdájọ́ ẹ̀mí ìdájọ́ tọ̀ náà ní ẹ̀ kàn án fomi sínú ẹ̀wọ́ lè fi sílẹ̀ so kò sí kankan dájọ́ pé kò sí ìdú níbi ẹ̀sìn ìdí ò bá yéèyàn ó mú sálàmà ó bèèrè lọ́wọ́ àti sọ̀lá ọ̀rẹ́ sọ̀lá ṣé obìnrin náà máa ní àtọ̀ tí máa jáde látàrí obìnrin tí máa látàrí obìnrin ọkùnrin ànábì wá rẹ́rìn ànábì wá sọ fún pé àti ò bá wá rí bẹ́ẹ̀ kí wá ní ọmọ máa fi jọ ìyá àbí bàbá ẹ̀wọ̀n ní sáyẹ̀nsì náà ànábì tó mú jáde fún abẹ́rù ìgbé obìnrin náà ní àtọ̀ ànábì ti sọ fún wa ti pẹ́ tí wájú ká tó wá máa mà lónìí pé obìnrin náà ní àtọ̀ tí máa jáde lára rẹ̀ gẹ́gẹ́ bí àtọ̀ tí máa jáde lára ọkùnrin gbàgbọ́ àjọ lájọsíkò ànábì wá ní ìtọ́wájú wá sáwájú ara wọn ìbá kọjáde síra wọn òun náà ni ẹnu lọ́mọ òjò àdàbí ló sọ bẹ́ẹ̀ fún wa jíjọ yìí sáì àwọn ẹlòmíì gbọ́ yé sínú pé jíjọ ọkùnrin ẹjẹ bá mi ti pé ẹ pé tòmìnì ó kọ́ wá òmìnì òbí tó ẹ pé tòmìnì ó kọ́ wá ọkùnrin òbí àwọn míì gbọ́ yé lọ sí pé jíjọ yàrá fisika fíṣíà jíjọ ni pé yóò jọ kalẹ̀ gbogbo ìlú wa jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé yàrá òun náà ní máa tẹ́lẹ̀ onímọ̀ sí dáàbí jíjọ ìdí mo fẹ́ tún lóbi eléyìí náà ni pé ó mú sálámà òun náà tún ti dú tó lè bá àdébí sọ̀rọ̀ àwọn ẹ̀sìn náà. so táwọn tàbí bá wá ti láti béèrè kàlọ́ àdébí kí wá ní kíníkọ̀ wá wà ní Islam tí ó máa wá jẹ́ ọ̀rọ̀ nulé àbí tí kíníkọ̀ wá wà ní Islam tí ó máa tẹ́kẹ́ni tí ó máa wá jẹ́ ọ̀rọ̀ ìta. so Allah subhanahu wa ta'ala wá ní dhalika bima asaw wa kanu ya'tadun. eléyìí tó fà á ta ti gbélé fún wa òun náà ní pé bima asaw tó gbé wọn sẹ́ẹ̀ wọ́n tẹ̀ sí àti ànábì wọn àti ànábì wọn bá pa wọn wọn ò tẹ̀lé wọ́n gáàlì àtàlù wọn ti wọ́n ti gbé ni wọn ti máa wọ dáadáa tàbá ní owó dúró síbí wọn ni pàtàkì Musa tó ní ní kábìrì àti Harun ó fi wọ́n ó fi wọ́n kalẹ̀ fún àwọn bàbá ní ìsọ̀rọ̀ yìí pàtàkì Musa ní lọ ìgbà àtàwọn àtàwà sẹ́ni tó fi wọ́n kalẹ̀ sínú àti pé bá a ti ṣe ní mo fi lọ yìí náà ẹ̀ wọ́n ṣe àwọn tábìlì Musa lọ tán tábìlì yìí ó gbé tiẹ̀ wá ẹ̀dí bá mi sì ó lọ mú ògédègbè màlúù aṣọ fún kí ló ṣe ó wá ó ṣe lọ́sọ̀ọ́ ó wá bu orípa kan tó rí ní orípa màláìka bí ìpẹ́ wá kú sí ó bá di pé màlúù bá ń digi ní ibà ń dún bí màlúù gidi ó wá sọ fún pé sìtáni wá sọ fún pé ó sọ pé eléyìí ni ọlọ́run ànábì Musa kó wá lọ pé Musa gbàgbé láti sọ fún ẹni tó àwọn àlè sọ yìí inú wa wọn náà ni pé wọn á máa takò àti ànábì wọn ọ̀dà ìlú yẹn àtàdúró wọn àti àwọn ọ̀dà rẹ̀ gbogbo àwọn àyàtọ̀ bá ti wá inú Al-Qur'an tí Allah subhanahu wa ta'ala bá ti ń sọ̀rọ̀ nípa àwọn àlè sọ yìí tí máa ń sọ̀rọ̀ nípa ìwà kan tó wà lára wọn ẹ̀dẹ̀ báwọn sì a tá gbogbo ẹni tá a bá ti rí wà lára rẹ̀ tó bí ọ̀gbìn àti àmọ́ òun náà láyà wọn ti bá sí tá a bá nínú àwọn mùsùlùmí náà ní lónìí ní kọjá àlà àbí ní sẹ́ńtà sàmẹ́lì sọ̀rọ̀ àwọn ẹ̀rọ sọ́lá ayé àyè náà bá wọn lẹ́nu lórí kò sẹ́ni tí ó máa kọjá àlà tí ó máa tẹ̀sán sàmẹ́lì sọ̀rọ̀ àwọn ẹ̀rọ sọ́lá tí ò ní máa yẹpẹrẹ yóò rí yẹpẹrẹ tí ò bá ní yẹpẹrẹ láyé yóò sì rí yẹpẹrẹ tó bá jẹ́ ọ̀gbìn àti àmọ́ ó tó kù síwájú tí àwọn sùhánù ọ̀dà ló fún wa nínú súrà yìí tí inú àwọn inú àwọn ìgbẹ́rù kan rí àwọn bàbá ní sọ̀rọ̀ yìí tó nítorí àsìkò tó bá di lọ́la ìlú àlá á tẹ̀síwájú níbi tí àtìgbó àbẹ̀wò sùhánù ọ̀dà lọ́la kí ó dàgbà ìwò ìjọsìn wa ìwò ìlàwọ́ wa ti wá sí ọ̀dàgbà lọ́wọ́ wa wọ́n dà sí ọkàn ara wa rọ̀ lórí ìlànà àlẹ́ sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ó fi olùrànwá lórí olùkọ́ nígbà tí wọ́n tẹ̀lé ó fi ọrẹ́ wọ́n àtìbàjẹ́ ó fi hàn wá ó sì jẹ́ إنه ولي ذلك والقادر عليه هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت